الحي يقول نزل عليك الكتاب بالهاك مصدقا لما بين يديه وأنزل الأوراش والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب جليل والله عزيز ذو adúgbò fún ọlọ́run àtọ̀rọ̀ ìkí àti ọ̀là fún àtẹ̀jọ́ ọmọ sẹ́lẹ̀ ìkí ọlọ́run ọ̀nà ọlọ́run ọmọ abá nàbí ọlọ́run ọmọ abá wọn aráàlú rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n wà lórí ìlànà rẹ̀ tó tún dúró sí dáadáa títí àtàwọn tó tún máa dúró sí títí di ọjọ́ ẹ̀san. síwájú mo kí àwọn bàbá wa imam gbogbo ìṣe pé mo kí tí ọlọ́run bá yíyí takoko dáadáa nílò ìlú òṣèké lásìkò tí ẹ̀rì bàbá náà sọ sí ti pé ìfẹ́dẹ̀sì máa yàtọ̀ àsìkò tí gbogbo ẹ ẹ sọ pé kí àwọn ọ̀dọ́ padùmọ́ gbòdì táwọn èèyàn rí wọn rí pé ìmọ̀ọ́mù yìí yẹ wọ́n yẹ ń tòótọ́ ọlọ́dàpọ̀ ẹ̀jẹ̀ máa padà tó dúró. nípò àwọn àgbàlagbà tẹ wà tẹ ti dàgbà bẹ́ẹ̀ ló kọ́ bàbá ní kò yé lọ́wọ́. ó kí gbogbo àwọn bàbá mi ní ilé lẹ́yìn tó rèé ṣe irú eléyìí tí wọ́n rorò bí yìí à ọ̀lẹ́ sí o mo kí ẹ̀yin bàbá nígbà wọn fi ń ṣe àwọn bàbá fi ń ṣe tẹ̀síìrì ní ààyè bíbá yìí àwa kéré pọ̀ wọ́n dà mọ́ rántí pé àwọn àkókò kan wà tó fi yí pé àìwọ̀ ṣòkòtò ló fi já sí pé àwọn ọ̀tẹ̀kẹ́ tún padà wà tó kápamọ́ fún mi tí ì ṣe bí àná tí mo tún fẹ́ gbọ́ wọ́n níbi tí mo mọ̀ dé ó ti ní táìmù kan sí àwọn bọ́dà wa ti ń sọ ṣùgbọ́n kò yé mi débẹ̀. ìwà òkè ó yẹ kí n mọ ìgbà tí nǹkan báyìí tó báyìí. mo kí àwọn bàbá wa nílé lẹ́yìn pé ọlọ́run dọ́gbọ́n jẹ́ bàbá náà sí ibú. ìgbò wa náà yẹn yẹn ti ajá alátìlẹyìn fún àwọn bàbá wa ìmọ̀ọ́mù lórí wọn sọ yìí pé igi ní bẹ lẹ́yìn ọgbà àbí òjì fọgbà owó ọlọ́nkọ́ bá lè kó ẹyin náà lọ́wọ́ gbogbo gẹ́gẹ́ tó ti dánú àlámọ̀rí ọlọ́nà ọmọdé ọba jẹ láéláé gẹ́gẹ́ bí ìṣesí a máa ṣe gẹ́gẹ́ bí àwọn bàbá wa ìmọ̀mù sọ pé àwọn ọ̀fẹ́ wọ́n ní pé báwọn bàbá kí n ṣe gẹ̀gẹ̀ wọ́n ní ká sí kódà kíra wà táwọn bàbá bá máa kà ṣùgbọ́n jàlá lẹ́yìn nílẹ̀ ni àwọn bàbá wa máa ń kà sí àwọn ẹrù tí a tẹ̀lé wọn ní àwọn ọgbà yẹn gẹ́gẹ́ bí àwọn bàbá yẹn fọ́ọ̀mù sọ̀tún náà ní sí àyẹ̀wò. mo wá kí gbogbo wa náà sí àgbọ̀ wa àwọn táwọn ń kálẹ̀ àtàwọn tó wà nílé pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. so gẹ́gẹ́ bí àwọn bàbá ti ṣàdúrà lẹ́sàn-án gbogbo àwọn ẹni tí wọ́n ti wà láàyè yìí tá bá mọ àmọ̀jú méjì lọ. àrínà àwọn wà ń kalẹ̀ tí wọ́n mọ mẹ́ta. ọlọ́dà bá ní polisi wọn o ọlọ́nkọ bá ní kẹ́ wọn ọlọ́nkọ tí wọ́n ti sọ̀rọ̀ ní alẹ́sẹ̀ndà. àwọn ẹni yẹn wọ́n lo àyè yìí wọ́n pẹ́. àwọn bàbá wa Abdulkareem àwọn amọ̀gbà tí wọ́n kú ni àwọn ọ̀gbà tí wọ́n débẹ̀. ṣùgbọ́n wọ́n sọ fún wa fáwọn náà pẹ́. wọ́n tó di pé àwọn alájí wa Abdulhamid Akorede àwọn náà tó fi àyè yìí mú àwọn náà sì tún lò pẹ́pẹ́pẹ́ bí ó di bí ọgbọ́n ọdún ni abdi ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn àyè náà ọlọ́dà kò jẹ́ ká lò ó pẹ́ ká lò ó jìnà àtàwọn bàbá wa ìmọ̀ wà tó gbogbo alẹ́ làwọn. gẹ́gẹ́ bí ìṣesí sóra tí a máa wò òun náà ni sóràtù Ali Imran. súrà yìí àwọn àfọwọ́ni dàbíyẹ̀rù wọ́n ní àwọn èrò kan wọ́n pè wọ́n ní one two dejrot wọ́n jẹ́ ọgọ́ta wọ́n gun nǹkan wá sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam àwọn mẹ́rìnlá kan wà nínú wọn tí wọ́n jẹ́ àbí inú àwọn yìí. á rí àwọn ẹni mẹ́ta nù wọn tí wọ́n ń darí alámọ̀rí wọn sọ́dọ̀ wọn ibi táwọn bá ògùn yẹn ni pé ẹ̀yin lẹ́ẹ̀ma bá ní ní ọ̀rọ̀ ló nǹkan bá fẹ́ ṣe ẹ̀yin buwọ́lù. wọ́n ń pe ìkan ní alẹ́ ákíbù òun ni amirul qawm bí ẹni tá a lè pè ní aláṣẹjọ òun sì tún ní olùbájíròrò tó ṣe yí sí làákàyè ẹ̀ tó bá mú wá wọn ò kí ń tayọ ẹ̀ wọ́n lórúkọ rẹ̀ ní ìyá amírò kọ́mi wọ́n ń pè ní Abdul Masih wọ́n tún pè ní Sayyid Sayyid yẹn kọ́lù náà jẹ́ ìmáàmù wọn ẹja ṣáájú wọn ó sì tún jẹ́ ẹni tá a lè sọ wípé ìyẹn ní kí ẹni tó wá jáde tó gbé wọn tí ó ti fi nǹkan ìgbésí a lè sọ pé ó ń gbé wọn káàkiri sí ike a sọ pé dráìfà rẹ̀ òun ló ń pè ní alẹ́ àìhámù wọ́n ń pè kẹ́ni àbú harisa gbọ́dọ̀ alikọ́bọ̀ wọ́n sì yẹ ti alẹ́ pè ní sí àfa chọ́ọ̀chì wọn sọ́ra àwọn ènìyàn kọrin yóò di wọn. ẹni tó wá tún jẹ́ aṣáájú àwọn ènìyàn náà àbí ẹni tá a lè pè ní alábòójútó ilé ẹ̀kọ́ wọn. ènìyàn náà ọjẹ́ àbí láàrin wọn tó sì mọ̀ ń pa síra wọn níbi pé ó nímọ̀ tó pé nínú ẹ̀sìn wọn ìyẹn sì kiri yó. wọ́n wá ní sẹ́wádìí àwọn barob wọ́n fún ẹni tá a pè ní àáfà àwọn yìí wọ́n fún ní àjùlọ ìyẹn ni pé wọ́n gbé ga wọ́n pàtàkì ẹ̀ wọ́n á kọ́ àwọn chọ́ọ̀chì fún nígbà tó wọ́n rí pẹ́ nìyẹn nímọ̀ tó sì di gbìyànjú wọ́n wá bá nẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam wọ́n wọ mọ́sálásí àbẹ́bí nígbà tá àbẹ́bí kálá sáré tán àwọn ènìyàn sì wọ àwọn aṣọ aṣọ ọ̀tọ̀ àti àwọn agbádá tó rẹwà òun ni wọ́n wọ̀ wọ́n ní apá kan àwọn ẹni tó ní wọ́n náà wọ́n sáré òjìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam wọ́n ní àwọn ọ̀fẹ́ rí irú ẹni tó dàbí àwọn ènìyàn ẹ̀rí wọ́n nígbà tá a fi kòrò wá tó wọ́n ti dé lọ́kì òun ni mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run wa sọ yìí pé ẹ̀sùn wọlé ẹ̀sùn wọlé káwọn náà kírun wọn ni wọ́n á kírun sí alimọ́sirì ìfòyọ́ òun ni wọ́n dojú kọ. ọwọ́ abá ẹni tá a pè ní sẹ́yìndù yẹn sọ̀rọ̀ ìyẹn ànábì sallallahu alaihi wasallam àti áfíf wọ́n lójúṣe ọlọ́run wa sọ fáwọn méjèèjì yìí pé asìlì ẹ̀ ti gbẹ́ islam ẹ̀bẹ́yìn ni olùdarí àwọn ọ̀jọ́ yìí kí yóò lẹ́ bá káàkiri ẹgbà islam ẹ di mùsùlùmí wọn àgbà yìí bíi àà á ah, ah, di mùsùlùmí wò ó wọn ní àtúlámù ní republic àti ìgbà islam ṣáájú ṣáájú rẹ ẹ̀rí mọ́lá ní sọ̀tàlámà sọ fún wọn yìí pé kẹsàgùtù mọ́ o ìrọ̀lẹ́ fà mọ̀nà àkùmọ́ mínà islam dùn á àkùmọ́ lillahi wàlàdà ẹ̀kẹ́lẹ́ ẹgbà islam ni ẹgbà islam ìmọ̀ aṣọ fọlọ́hún kí mo sẹ́yìn nìyẹn ẹ̀ ti mùsùlùmí pẹ̀lú ẹ̀ ẹ̀fọ́ adé ẹ̀mọ́ sábẹ́lì kíláàsì tábàǹkà kúrò ọlọ́wọ́ ẹ̀hẹ̀ ìrìn àgbẹ̀bí sọ pé ọ̀fẹ́ soso ní ọlọ́run. ọlọ́run yẹn o àjẹrò ló kàn rẹ̀. àti wípé ọlọ́run ọba ta wí òbí mọ bẹ́ẹ̀ ni wọn ò bí. àti pé kò dẹ̀ sì sẹ́ni tó jọ nínú gbogbo ẹ̀dá ẹ wá lẹ gba ìsìláàmù ṣáájú èmi ànẹ́bí irọ́ lẹ́pa ẹ gba ìsìláàmù rárá ẹ lẹ gba ìsìláàmù ẹ dẹ́ sì tún pé ẹ sọ pé ọlọ́run ọba lọ́mọ ẹ gba ìsìláàmù nítorí pé ẹ̀sùn ti sọlẹ̀ àgbélébú ẹ má jẹ́ agbábẹ́ gba ànẹ́bí Ìsá alayhi salatu wassalam yóò padà wá ọ káyọ̀ tó tán tọ́ bá sì dé inú sẹ́tí ọ̀ wá sí i.

àbí bákan èèyàn gbọ́dọ̀ lóhùn ẹ̀rí wọn làwọn méjèèjì wá sọ báyìí pé sáàdì lẹ́nu ẹ̀yìn sá àlehi sọlá tó sàlám tí ì bá sọmọ ọlọ́wọ́ ọmọ ní abúlé ìbéèrè ni wọ́n bí àgbẹ̀bí ti wọ́n níbi níbi ọ̀dà kan bàbá rẹ̀ tọ́ba lọ́lọ́run tó di wà ká sọ fún ìjẹ̀rí àti àyìn sá ọba ní agbọ́ ogun tó wí ládìgbà yìí <laughs> torí nǹkan ọgbọ́n gbà nínú ìyẹn sá pé ọlọ́run èsè bàbá rẹ̀ rè áàbọ̀ di ẹ̀dọ́kùn anabi sallallahu alayhi wa sallam wọn wá sọ yìí pé alastum ta'lamuna annahu la yakunu waladun illa wa huwa yushbihu abahu sẹ́yìn ọmọ ní tipẹ́tipẹ́ pé ọ̀sọ́mọ kan ní òní jọ bàbá rẹ̀ wọ́n bá ní bẹ́ẹ̀ rẹ̀ wọ́n ní àwọn gbà bẹ́ẹ̀ rẹ̀ òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ọba wa sọ fún ọ pé alastum ta'lamuna anna rabbana hayyun la yamut ẹ̀rí sẹ́yìn ọ̀bọ̀ yìí pẹ́ lẹ́dàá wa alààyè ni tí ò ní kú. wàhálà ìyíṣà àtà àlè ìṣẹ̀lẹ̀ náà anẹ́bí yìí sábẹ̀ fi wá tó ti tẹ̀ ọ́. àdìgbò lọ́wọ́ àbáyé lóòótọ́ kò kú ọlọ́run sáà ti gbé sókè báyìí wọ́n bá rí bẹ́ẹ̀ ni. ẹ wo àwọn ìbéèrè tó ṣe yí pé kò sọ́gbọ́n tí yẹn lè dàbí kí yẹn mú dáwọ́ òdodo yẹn kó fi rinlẹ̀. anẹ́bí sallallahu alaihi wasallam wá ju ọ qayyim ala kulli shay ṣé ẹ mọ̀ yín gbẹ́lẹ̀ dà wa ọba tó dá dúró lórí gbogbo nǹkan ni wọ́rọ́bù náà la yakulu wa la yashrabu o ẹlẹ́dàá wa nìyí kì í jẹun kì í mu kódà ọlọ́wọ́ ọmọ òkè ń dẹ́gbẹ̀ àwọn níbẹ̀ alẹ́ tó ń ká àlàmúnà ẹ̀dá àyíṣà hamaladu ọmọ òwò ẹ̀yin ọmọ yín pàdé ní ìyíṣà ìyá rẹ lóyún rẹ ni. tẹ́lẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni ife ìyá nẹ́bí ń sá lóyún rẹ̀ ọwọ́ àbí pé obìnrin ṣe máa ń bímọ rẹ̀ tó mọ̀ tó wọ́n tún wáá fà nẹ́bí ń sá l'óúnjẹ gẹ́gẹ́ bá a ti máa ń fọmọdé ló oúnjẹ ó sì àwọn ní bẹ́ẹ̀ ni àwọn gbà ẹ̀rí bó o ní o sì jọmọ ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ń lérò kọ́sájà tó tó ti pariwo wọ́n nìyẹn ọlọ́run wá sọ ìbẹ̀rẹ̀ sọ́rọ́tò áàlù ìmọ̀ràn nìyí kalẹ̀ láti di àyà alákọ̀ọ́kọ́ títí débi àyà ó lé ní ìyẹn ni pé àyà tí ó tóbi ọgọ́rin ọlọ́run fi sọ̀rọ̀ pé aláǹdẹ̀bì àyínsá alayhi salatu wassalam kì í ìsọ̀bọ̀ ọlọ́run alif lam mim alif lam mim Allahu la ilaha illa huwal hayyul qayyum. ọlọ́run ká ní alif lam mim ara fi mẹ́tẹ̀ẹ̀ta yẹn aláàfin mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọwọ́ anú alimusasabihati lẹ́tí láyẹ̀mbàrí ahmed lóbàlá hàtà wíìlà ọwọ́ anú àwọn àwọn aráàbù tó ṣe pé titun ẹ̀ e. a gbọ́dọ̀ máa wá túmọ̀ fún bá a níwì ìtumọ̀ rẹ̀ náà ní kíkì rẹ̀. Allahu a'lam bí mo rọ́ọ̀dì yìí ní ìdálẹ́gà ọlọ́ọ̀lọ́mọ tó gbà lérò pẹ̀lú ẹ̀. bí ẹ bá rẹni tí ó tu nǹkan mi lọ́fẹ́ wí o èyí ṣe ń tọ́lọ̀ ń sọ lọ́fẹ́ sọ. ọlọ́wà ni Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. ọlọ́wọ́ bá la ilaha illa huwa alhayyul qayyum ọ̀sẹ́ni sọ́lẹ́sọ̀ sí jọ̀sìn lódodo àyàfi ọlọ́wọ́ bọ́ bá a láàyè ọba tó dá wà ìjẹ́bà níbi ìsánà ṣe rí nìyẹn bọ́ bá já láàyè kì í ṣe gbére anabi ayisa aleyhi salatu wa salam kò sì dá wà ó ní bùkátà tẹlómi ẹ̀rí. قال الله نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل قال الله بتاوي نزل عليك نزل عليك يا محمد يا محمد ọsọ àlìkìdáàbò kalẹ̀ fún ẹ. òun náà ni alukur'an nínú orúkọ tí alukur'an ń jẹ́ ó ń jẹ́ àlìkìdáàbò ó ń jẹ́ àsìkírù ó ń jẹ́ ó tún jẹ́ azikiru hakim ó tún jẹ́ tanzil ẹ̀kọ́ alukur'an náà ni ọlọ́run bá darí ìdẹ̀zálà àlẹ́yìká yá muhammed jẹ́rẹ́ muhammed ọlọ́run sọ̀kalẹ̀ fún ẹ àlìkìtàbà. ẹ ọ̀sùn àlùkò àdìfọ́ tẹ́gbẹ́ bùtàlápì sàdẹ̀zálà àlẹ́yìká àlìkìtàbà bẹ̀rẹ̀ hàpọ̀ì ọ̀sùn àlùkò àdìkalẹ̀ fún rẹ̀ àmì Yẹ́nì bí alùpùpù áàdì yẹ ọlọ́run sọ̀kalẹ̀ fún ìyàtọ̀ sọ́lá pẹ̀lú òtítọ́ nínú àwọn ìró rẹ̀ àwọn ọgbọ́dọ̀ ka kùránì fún yẹn kí yẹn sọ pé rán ló ń tọ̀ wọ́pá wọ́n ka kùránì fún yẹn wọ́n á nírọ́ à níbo lọ́wọ́ á ti aró òdòdó. ló fi jáde wípé tá a bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ á rí i pé nílá máa fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ pé ilẹ̀ àkùdàpọ̀ kẹlẹ́ rí kẹlẹ́ àbúrò. ọ̀rọ̀ tá a sọ yìí pé lórí ẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ maaleykum salaam wa rahmatulah sọ̀rọ̀ ah, oṣù dúdú ah, ọ̀rọ̀ lọ́wọ́. kò sẹ́ni tó sọ títọ́ sọ náà kalẹ̀ fún lẹ́bí pẹ̀lú òtítọ́. pẹ̀lú òdodo nínú àwọn èrò tí ń bẹ́ẹ̀ àwọn èrò yẹn ó lè jẹ́ ìró wa aleykum salaam wa rahmatulah lè jẹ́ ìró àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ rí òdodo ni ó lè jẹ́ ìró àwọn nǹkan tí ó padà ṣẹlẹ̀ òdodo ni kò sí ìdíyẹn lè pè ní ọdún alufahan ọlọ́wọ́n bá jẹ́ kó wá sọ̀kalẹ̀ ọ̀sọ̀ pé nìzálà àlẹ́yìnká ọ̀sọ̀kalẹ̀ fún ní àlùbẹ́rì ní alufahan yẹn. ọ̀sọ̀ alufahan kalẹ̀ fún rẹ̀ Muhammad ní wutu ṣe wí pé pẹ̀lú òtítọ́ ni o nínú àwọn èrò tó wà bẹ́ẹ̀. mo sọ dé kọ́ lè máa bá náà yá àwọn kan tó wà níwájú àlùfáà. nínú àwọn oríṣiríṣi àtọ́lọ́ ọba sọ̀kalẹ̀ bíi àtọ̀rọ̀ bíi ìjìl bíi zabur ọlọ́run wa tù sọ pípé wà á ń zálá tàwọ̀rọ̀ tàwálé èjì. àlọ́lọ́ ọba tó wá padà sọ̀kalẹ̀ àtọ̀rọ̀ lọ́jọ́ ìwò láéláé èyí tó sọ̀kalẹ̀ fásitì Musa alayhi salatu wassalam wal injil àti májèmú tuntun tí wọ́n sọ̀kalẹ̀ fásitì Isa alayhi salatu wassalam. ṣáájú ṣáájú tẹ́lẹ̀ ìyẹn ni wípé àtàwùrọ̀ kálukọ̀ á ní tó dé gòdán ìmọ̀lẹ́ lọ́jẹ́ ẹ yẹ ni pé háàdì yáẹ́lì bílẹ̀ sọ̀lá láti kó tó di pé ọlọ́run bá sọ àlùfáà áàdì kalẹ̀ àtàwòrán májẹ̀mú láéláé hódàn ọlọ́run ní kọ́ máa jẹ́ ìmọ̀lẹ̀ fáwọn èèyàn bí ó tọ́ àwọn èèyàn sọ́lẹ̀ kó nínú ìsìnà bákan náà ni ìyẹ́l ìyẹn báyìí bọ́ọ̀lì kó di pé ọlọ́run bá sọ àlùfáà áàdì kalẹ̀ ìmọ̀lẹ̀ lògúnlẹ̀ jẹ́ fáwọn èèyàn. Aya. Bi anzala wa fil Qur'ani bi nazala. Bi khilafihi wọ́n ní mo sọ fàánì wípé ọ̀sùn yẹn ni pé ṣáájú ṣáájú àtàwòrán àti Injil ìmọ̀nà ni wọ́n jẹ́ sáájú Al-Qur'an tí ó ń tọ́ àwọn èèyàn sọ́nà kúrò níbi ìṣìnà ẹni tó bá tẹ̀lé wọn ṣùgbọ́n tá a bá wá wo ọ̀rọ̀ méjèèjì kó papọ̀ tábàlíkà lọ wo fíìlì yẹn nígbà tó lọ́wọ́ fẹ́ sọ ọ̀rọ̀ Al-Qur'an ọlọ́wọ́ sọ pé nàìjíríà ìgbà tó débi ìgbà tó débi àtàwọ̀rọ̀ àti injil ó pè yẹ ní anzala kílọ́fà fáwọn oníkéwù wọ́n fi èyí pé kẹ́ ń jẹ́ àfọ̀ àlà ìkejì ń jẹ́ kí ni o fa àlà ìtumọ̀ wo sì jọra wọn ló ti sọ lódodo àfọ̀ àlà ó lè túmọ̀ tàdíyà nínú àwọn ìtumọ̀ rẹ̀ mẹ̀zálà náà lè túbẹ̀ káṣẹ̀ ní kálukú wọ́n tún ní àwọn ìtumọ̀ tó ṣùgbọ́n lọ́wọ́ bá sọ wípé àǹzálà fún àtàwùrọ̀ àti ìjìl ìgbóni bí alùpàdé ọ̀sán pé nàìzálà wọ́n ní kí lọ́fà nítorí pé àǹzálà tó wí yẹn ó wí fún májẹ̀mú láéláé àti májẹ̀mú tuntun nítorí pé tíra méjèèjì anzala dáfọ́ àtàwọn wáhídà tán ẹ̀kẹ́rẹ́ rẹ lọ́wọ́ sọ yẹn kalẹ̀ ọsọ kalẹ̀ lẹsẹrẹ rẹ anzala nìyẹn ẹgbẹ sálẹ sálẹ fẹ kí àjà àgbọgbẹ ní sókè káwọn sọ pé anzele àfihàn tẹlifó ní kọ́ máa sọ kalẹ̀ díẹ̀díẹ̀ ibi tá a ti sọ pé anzele kòrìsíyà àbí anzele àfihàn a gbọ́dọ̀ lo dẹzala níbẹ̀ lórí dábàá fi wí dẹzala ajá pípé díẹ̀díẹ̀ ni bẹ́ẹ̀ dẹ̀ ni àlùfáàní nìyí ọlọ́wọ́ bá sọ yẹn kalẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀rí ọlọ́wọ́ sọ kalẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n àwọn ti ẹ̀kẹ́ náà lọ́ sọ kalẹ̀. sọlẹ̀ ló borò kọ́ ọ̀nà. bìbọn ẹ̀ lùkútù mi lè fárí kọ́tì. ọlọ́wọ́ bá tó wá sọ àlùfáàní àpérọ́pì òdodo bìbọ́dẹ̀ lùkútùbì lùfárì kọ́dì bẹ́ẹ̀dẹ̀ lùkútùbì lùfárì. ìtumọ̀ rẹ̀ ni pé àwọn tíra tí ọ̀nà àfìyàtọ̀ sáàárín òtítọ́ àtìbàjẹ́. sàlásà ti ní ọ̀pẹ̀ ọ̀pẹ̀ àdáhà. wọ́n ní gbólóhùn tó lóun ọba àlekèrè á sọ pé wà á ń zálà lẹ́fọ̀ọ́ ọ̀sùn àlẹ́fọ̀ọ́ ọ̀sùn ọ̀kalẹ̀ wọ́n ní òtọ́lọ́wọ́ bá fi sọ bẹ́ẹ̀ kó fi máa túbọ̀ gbogbo tíra tó jẹ́ afirọ́pò tọ́ lẹ́yìn ìgbà tó dákọ̀ alukur'ani kan tó dákọ̀ àtàwòrán kan àti báíbélì kó fi lè kó sínú àwọn tíra míì tó yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta yìí bíi sòrò fún ìdọ̀rọ̀ yìí mọ̀ àwọn ẹ̀rọ ìtíra ọlọ́wọ́n bá rí àti gbogbo ìgbésí àtọ̀dọ̀ ọlọ́wọ́n bá sọ̀ hánà tọ́sọ̀ kalẹ̀ fáwọn àtẹ́bí ọlọ́run àwọn ilẹ̀ lè kó bẹ́ẹ̀ lọ́lọ́run sọ wípé wà á ń zálà ló forúkọ. ẹbí ọlọ́run bá sọ akérọ́gbó sọ yẹn lókè gbó síra tó jẹ́ síra tọ́lọ́run bá sọ kalẹ̀ sí sọ pé òdodo rí ìbàjẹ́ bì tó tójú dodo káfí tẹ́lẹ̀ ìbàjẹ́ káfí jìrẹ̀ sí kí yẹn dẹ́ yẹn ní pé síra tó bá yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ká lè kí àlùfòrùkọ́ọ̀nù lè kó sábẹ́ ọlọ́run ní wa anzala àlùfòrùkọ́ọ̀nù. anzala àlùfòrùkọ́ọ̀nù. ọlọ́run wá sọ wípé ìdọ̀lẹ̀ ní ilẹ̀ káfàrú ní àyà ti láàyè. ọlọ́run bá ní ẹ̀ wá rí àwọn ẹni tí wọ́n ṣe àìdígbàgbọ́ sí àyà ọlọ́run. ìyẹn ni pé àyà ọlọ́run àlùfòrùkọ́ọ̀nù wọ̀gẹ́rì bíi gbogbo ẹni tí wọ́n bá ka kùránì fún tó lọ́wọ́ ọ̀gbà. àbítírà àti ìtọ́jọ́rọ̀ ọlọ́run tó lọ́wọ́ ọ̀gbà. bọ́ká ẹja kí ó díẹ̀ láàrin ẹ. ká má gbàgbé tí Al-Qur'an mo ní àkótán ó sì jẹ́ wàhálà ìbí náà alẹ́ yìí àríwá rẹ̀ yìí ló jẹ́ káwọn síra mi ti wọn gbọ́dọ̀ wá lọ sókè ní tẹwàá dùn láì wílò sí ìwà lẹ́ẹ̀dì gbàgbọ́ ní òjò ìgbàlù kùránì gbọ́ irọ́ nígbà táàdẹ́bì ti dé ìtọ́sájú yóò sí mọ́ torí sí àṣepa sí táàdẹ́bì kan bá sí làdẹ́bì yìí máa dé lọ́wọ́ á parí ẹ̀ wọ́n sọ sọ́láńdẹ̀ tí wọ́n á parí ẹ̀ bó ti wà ní sọ́tù sọ́ táàdẹ́bì Ìsá àlékí sọ́lá Yáàtì mi ń bá ìdíyí sí mú àmọ́dù. Ìsọ mi lọ náà, ìfọ̀ wá. Adébí ọlọ́run tó lukọ rẹ̀ ọba jẹ́ pàtàkì. Bá ìdíyí sí mú àmọ́dù. Ìsọ mi lọ náà, kódò tún lákọ rẹ̀. Wọ́lámà jáàrùn bílẹ̀ áti bọ́ọ̀lù. Wọ́lámà jáàrùn bílẹ̀ áti bọ́ọ̀lù àtàtìdìrò mú bí. Wọ́lámà jáàrùn bílẹ̀ báyìí rẹ̀ ti bọ́ọ̀lù àtàtìdìrò mú bí kọ́ọ̀lù àdàsí ronú rí. ìgbà tó wá mú àwọn àwọn àlàyé ọ̀rọ̀ wa bá wọn sàdẹ́bí wa sallallahu alaihi wasallam padà ní gẹ́gẹ́ bá dẹ́bí ti sọ lọ́ba níbẹ̀ lélẹ̀ sọ nípa bẹ́ẹ̀ tí ẹ bá ti gba ẹlòpọ̀ á lè gbọ́ ó ti gba àwọn sẹ́wà yẹn fún gan o èèyàn lè ní ká sọ pé ó yá ẹlọ́dún bẹ́ẹ̀ wọ́n yẹ ká orin ní òwe òwe lèyí òun tó ń wà ń sun ayálò kùránì òní kò lò bóyá kùránì ni wọ́n fi tú kùránì fún ọ ni àbí wọ́n fi súnà débi sallallahu alaihi wasallam wọ́n fi tú kùránì ló kùránì ọ̀rọ̀ rù láti tú ọlọ́run tó sọ àlùkùránì kalẹ̀ lè tú kùránì fún wa ẹ̀rí ọlọ́run sọ tó sọ tó sọ̀rì ọlọ́run ni wọ́n sẹ̀rẹ̀ í wọ́n sọ̀rì. Ọlọ́run ló fi sẹ́lẹ̀ bora àtàràwọ̀ sọ́ọ̀rì. Wọ́n máa dẹ̀rọ kàmọ́ sọ́ọ̀rì. Ọlọ́run wa kọjú dá Nẹ́bì sallallahu alaihi wa sallam bí pé kí ni mo tún fẹ́ fi tọ́ọ̀rì kò bọ̀ ní Nẹ́bì jọ. Ànájímù sáà. Ọlọ́run kẹ ló tù. Pé ànájímù sáà ti rẹ̀. Fífi ìwò tí jẹ́ tọ́ọ̀rì ìràwọ̀ tó mọ́lẹ̀ ni. Ó fi èyí pé kò sẹ́ni ìkẹ́ tó máa sọ pé òun dá tọ́ á sọ fún òun máa tún tọ́ọ̀rì àbí kọ́ lọ bá tuntun ọlọ́wọ́ ọba kọ́lọ́wọ́ ọba fi tún kẹrẹ. lẹ́ẹ̀kan náà adébí sallallahu alaihi wa alihi wa sallam ó lè tú àlùkò áàdì fún wa ọlọ́wọ́ bá sọ yìí pé àwa la sọ sí kírun kalẹ̀ fún rẹ̀ àlùjẹ́bì tí ṣe súnnà lìtùbá yìí náà lè gbà sí máa tó zila ilayhim wọ́lá aláhùn yẹ tọ́fà kẹrù ọlọ́run ni a sọ sí kírun kalẹ̀ fún rẹ̀ àlùjẹ́bì tí ṣe súnnà ó fi hàn pé tá a bá rí ááyà tí ó tu ááyà a lè lọ wá hadith ànábì sallallahu alaihi wa sallam kábi tú ááyà tó ní kọ́kọ́rọ́ tó di Al-Qur'an àwọn àbí sunnah jù ìwẹ́lẹ̀ ẹ̀kọ́ ní Al-Qur'an lè kẹ́rì irú gbàdọ́ lọ́wọ́ ọba àlejò aláṣọ yìí pé alladhina amanu. ولم يلبسوا إيمانهم بظلم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بسلم أولئك هم المهتدون أولئك لهم الأمن Ọláìkà láhùn lẹ̀ hàmúnú wà mú lẹ́nu. Ọlọ́run ní àlẹ́ ní ní àmọ̀nú àwọn tó ní gbàgbọ́ lódodo wà lábẹ́ ẹ̀jẹ̀. Ìjẹ́lí bí kò yí ìbára òun. Wọ́n wá mú àbòsí wọn ò dá pọ̀ mọ́ gbàgbọ́ wọn. Ìlàíkà láhùn ilẹ̀ àmúnú. Aláwọ̀ ti àwọn sàhábà wa kọjú dàtẹ́ di sọlọ́lọ́ ṣèṣe àá ìjọ́jà ti wá gbé wa ẹni tí ń ṣàgòdì tí bẹ́ẹ̀ gbé wa ẹni tí ń ṣàgòdì olùkọ́ nínú àwọn ẹlẹ́kọ̀ọ́ fi sọ wípé àzọlọ́wọ́ bẹ́ẹ̀ síyáde lò fún fífa ẹ̀ǹtẹ̀jì záàyè fàtí ọ̀lẹ́ ìlàtí láyà lèwe wọ́n ní azolobo mi ń ṣíyá mi nùbóòsì. azolobo mi ń ṣíyá mi nùbóòsì. fa integi. fa integi. za'i fatin. za'i fatin. wàlẹ̀ cilatin. wàlẹ̀ cilatin. láyé lèmi. láyé lèmi. làbá yẹn ti sọ pé à ah, ẹ rábùn nínú àdámù ẹ̀ ní lọ́wọ́. ọba rẹ nìkan tó ló wà àgbòsí tòun torí ìfẹ́fẹ́ ni òfin ṣe àgbòsí rẹ̀ ló ti yẹ àwọn sọ̀hábà wa bí àgbẹ̀bí léèrè sọ́lọ́lọ́ àṣẹ àjíǹde láyà lè kálínú wa dé ìsáàbò sí méyì ọ̀bẹ lómi sí yóò bu rẹ̀ ẹ ọ̀pẹ́ rẹ̀ àbòsí mẹ́ta ní kẹ ìsàbòsí fọlọ́wọ́ àbòsí ni òun kẹ́ la fẹ́ sọ̀rọ̀ ń gbà yìí ìsàbòsí fẹ́ dání yẹn ní bẹ ìyẹn sì lè bu rẹ̀ sí. àwọn sọ̀hábà wa ń sọ fáńdẹ́bì sallallahu alaihi wasallam pé ìjà rínú ẹni tí ò ní sàbòsí ti bẹ́ẹ̀ ni tí ì sàbòsí ìṣe ọlọ́run ni à kìí ṣe òun tẹ́lẹ̀ ìgbà lérò yẹn ni súnmọ́ ohun tọ́lọ́wọ́ bá ń sọ ọ́. ẹ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó sọ fún sáfù lùkùmọ́ọ̀nù ni nígbà tí lùkùmọ́ọ̀nù ṣe wá àti fọ́mọ rẹ̀ pàpẹ́yàmù lẹ́yìn láàtò ṣeré kìíní ńlá yìí nínú ìṣeré ká láàtò olúmọ̀ náà bí. láàbù náà láàtò ṣeré kìíní ńlá yìí nínú ìṣeré ká láàtò olúmọ̀ náà bí. nígbà tí lùkùmọ́ọ̀nù ti sọ fún ọmọ rẹ̀ ó pè ní pípé àánú tata fún nígbà tí lùgbọ́dù sọ fọ́bọ rẹ̀ wọ́n wá yà ń rúhu lẹ́ni tó ń ṣe kìlọ̀kìlọ̀ fún. wọ́n wá ní yáàbù lẹ́yìyà mo pè wọ́n mọ̀ mí ẹ̀ ní yáàbù lẹ́yìyà sọ wà fà yáàbù lẹ́yìyà wọ́n wá ní ismu mùsọ̀nzọ́rù. ikọ̀ tá a sọ ní kékeré ọ̀wá túmọ̀ ká sọ pé ìwọ ọmọ mi kékeré ó lè túmọ̀ ọmọ mi kékeré nínú ìtumọ̀ tó lè túmọ̀ a lè lo tàbíìrù ká gbèrò àtàrọ́sọ́gbò wọ́n sàhábùbù àánú àtìfẹ́. ó fi èyí sí lùgbọ́nù fi ọmọ rẹ̀ pé ìwọ ọmọ mi ọ̀wọ́ kìí ti kó yẹpẹrẹ rẹ̀ ẹni tí yẹn bá fẹ́ sàlàyé fún pé kó máa tẹmọ sọ́lọ́wọ́ àyè mẹ́sì ẹ̀. má bọ̀rù pẹ̀lú ọlọ́run ìwọ́jà gàkúrú ìwọ́ kíkí ní ìmáàmù ẹ̀ má bọ̀rù pẹ̀lú ọlọ́run sábẹ̀ kò pẹ̀lẹ́ sí à eléyìí ò ní ọ̀yá àfáwá àti ẹ̀mọ́ o sọ pé má tẹ̀gbọ́ mọ́ o yẹ pẹ́rẹ́ mi wọ́n yẹ kí ó pe ọmọ rẹ̀ ìyá ni ní ti ti àánú ti fẹ́ ibi ọmọ mi ọwọ́ o. ọ̀la lukumanu ní bí ọwọ́ ya ń sọ orí ó ní wọ́n mọ̀ mi ọmọ mi ọwọ́. àlébè fi nǹkan bí ìkéjì ọlọ́run ló sọ̀tún nítorí pé àṣírí ẹbọ a àwọn tó tóbi rè o kò sí ohun tó bí ọlọ́run ló tó kéèyàn fi kẹ́rí kejì rẹ̀ lójú. lọ́kẹ́nu àwọn afẹ́ lẹ́gbẹ̀ẹ́ sọ wípé kò ní búlẹ̀ mọ̀ ọ́ sí ta ìdánlọ́hàzù kárọ̀rì. ذو كرم ذو كرم وما عليك إذا أذنبت من بأس وما عليك إذا أذنبت من بأس الاثنتين فلا تكرههما أبدا الاثنتين فلا تكرههما أبدا الشرك بالله والإدرار بالناس الشرك بالله والإدرار بالناس قل ابن بشيطة أو يلوري أجي إن الله ذو كرم بو با لا قولي الله لا قولي الله قولي الله wọ́bọ́ àlẹ́yìká ìdá àzẹ́bùtà mi bá ti. tó o bá ti dẹ́sẹ̀ kò sí wàhálà tẹ́lọ́rù rẹ̀. àlẹ́ ìsinẹ́sẹ́ ní ìfọ̀lá àtẹ̀kẹ́rọ̀ nínú náà àdàdà ní ìgbẹ́ má dé sí ẹ̀ láyé. alákọ̀ọ́kọ́ àṣeríkà bí láàyè ìfi nǹkan ní ìkejì ọlọ́run bá ní ìjọ má ṣe o wà lédè yọ̀rọ̀ lọ́bí lẹ́ẹ̀sì àti ìmọ̀ afárá nìyẹn. ẹ̀rí ọ̀dẹ̀là dọ́rọ́rọ́ wọ́n lè àdì rọ̀rọ̀ ẹ gbogbo alẹ́ lọ́ọ́ máa dìyẹ lára máa dìyẹ lára máa sì ju ọlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lára. ẹ bọ ní agbọ́dọ̀ náà wo ẹ bọ tẹ́jú pọ̀ o bàbá ń pe ọlọ́run àgbọ̀dọ̀ pé nǹkan rí o ọlọ́run náà làgbọ̀dọ̀ làbọ̀ a kò gbọ́dọ̀ pe àdẹ́bì a kò gbọ́dọ̀ pe mọ̀láìkà a kò gbọ́dọ̀ pe àfà a kò gbọ́dọ̀ pe ṣéwù a sì gbọ́dọ̀ náà gbọ́dọ̀ pe eégún àbí òǹgbó àbáwo àbúrò àbájẹ àbóso àfọdọ pété náà ìkọ́ ní gbogbo àwọn eléyìí nítorí pé odidi láńlá ìjọsìn pàápàá onírin ni àdúrà ẹni a máa ń gbọ́ hadith tí wọ́n sọ pé àdúrà mọ̀kò lẹ́yìn dáadáa ṣùgbọ́n wọ́n jó yọ pé mọ̀kò yẹn hadith sahih ṣùgbọ́n àdúrà àdúrà huwa lẹ́yìn dáadáa ó ń gbé sẹ́yìn tó. sáà bá ti pọ̀ lọ́wọ́ àgbàrá tó ń kẹrin obìnrin pé àbòsí bí báyìí òun lè lẹ́mọ̀ láti sọ wípé àbòsí ìrẹ́rẹ́ tàbí aláwọ̀ kan ní àbòsí òní kí yẹn bọ́ ọlọ́run tún òun lẹ́rìí kí yẹn kẹ́kẹ́ jẹ́ ọlọ́run bá gbé ìjọ sí àbòsí kìjì ni kí yẹn sábòsí fẹ́ lónìí ẹ darí yẹn sábòsí fúnra wọn kí ni sábòsí fẹ́ lónìí lára wọn àbùsọ̀ lọ òun lẹ́ẹ̀dí wádìí ọ̀ṣẹ́ ìṣe ìrẹ́ ìrìn mọ̀hálì kéèyàn gbé nǹkan síbi tí ọ̀lẹ́dọ̀ wọ́n yẹ kéèyàn fún ìyàwó rẹ̀ ló jẹ ọ̀wá kú ọ̀wá lọ fún àlè gbáko wọn nìkan àbòsí ni wọ́n yẹ kéèyàn tọ́jú àwọn ọmọ rẹ̀ ọ̀tọ́jú wọn àwọn kan ọ̀tọ́jú ta àbòsí ni lórí eléyà àbòsí ni òun kéèyàn fi ẹ̀tọ́ ẹlẹ́tọ́ tó o ẹ̀rí òun adébí sallallahu alaihi wasallam ọkọ alẹ kan ọdẹrú ará àgòsí báyìí inna Allaha la yubli lidh-dhalim ọlọ́run bá ń ṣe ìlọ́lára fún alábòsí hátà ìdá àkọ́dàrú débi fígbà tó bá gbá abúbá yìí lábùyọ̀ fi rí jùlẹ̀ mọ́ nígbà tá a ló sọ fún bọ́rọ̀ débẹ̀ yẹn ọwọ́ àka ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu bíkẹ́ ọ̀kadàlíkà akadọ̀rọ̀ bíkà ìdá akadàlíkùrọ̀ wàhíyà zọ́ọ́límọ̀. إن أخذه عليم شديد وكذلك أخذ ربك إذا أخذ القرى إذا أخذ القرى وهي ظالمة وهي ظالمة إن أخذه إن أخذه عليم شديد ما يدي ما ولا دارهم ثم أقول له كيري جدا آه أنا أريد جولهم torí ìgbàwọ ẹlẹ́dàá rẹ nìyí a ní máa ń kalẹ̀ máa ń rodi ó sì gbé gbogbo. lọ́kẹ́ náà àwọn afẹ́lẹ́ kan sọ pé làtà kí ọ̀rọ̀ àlàtà tó làmọ́ náà ìdá mọ̀kúta mọ̀kútẹ́dìrà azolumu sẹrù jẹ ọkùnrin ahùn ìlà lẹ́dàbí. làtà tó làmọ́ náà ìdá mọ̀kúta mọ̀kútẹ́dìrà. فالظلم يرجعك إلى الندم قد وعيدك والمظلوم منتبه يدعو عليك وعين الله لو ينبي لو تنبي نعم Lọ́dẹ̀ làbẹ́sẹ̀ àwọn ńlẹ̀ ọ̀ gbọ́dọ̀ ṣàbòsí nígbà tó bá lágbára àti ṣe. Torí pé Zolomo nìyí tẹ́rìjọ́ ọkọ̀ bá wọn lẹ́gbẹ̀ẹ́. Torí àbòsí nìyí ìgbẹ̀yìn àbámọ̀ ní sọ́ńkẹ́yà mọ̀ sàdẹ́mọ̀ àyìnlẹ́ kàwálé mọ̀tòlómọ̀ mọ̀ tẹ̀lé o ojú rẹ̀ méjèèjì ó sùn báyìí ẹni tó ìṣàbòsí fún alájúlẹ̀ yẹ bí ọ̀hún àlàyé ká yọ máa pépè fún ẹ̀ wà á yìí lò lọ́ọ̀lì ojú ọlọ́run kẹ̀dẹ̀rẹ́ lágbo kẹ̀dẹ̀rẹ́. kódà ọ wà lóde ọ̀hárí táwọn sọ̀tọ̀ lọ sọ yìí pé olùwọ́ máa sọ pé wà á yìí sẹ́tí wọ́n ṣẹlẹ̀ rẹ̀. iyì mi kí gbọ́ngbé mi ọlọ́run àti títóbi mi òun ni mo fi gbúra. là ń sọ ọ̀nà ìwọ tí wọ́n sábò sí fún ìmọ̀ kò làlájú àgbàyà ṣe wíńdò tíra tẹ̀ ṣébi alábòsí lè lówó ó sì lè bímọ ṣùgbọ́n àtùmọ̀ tẹ́ rẹ̀ ń kọ́ torí là torí bẹ́ẹ̀ ń bọ́ ládùúgbò àfà. ìdàlẹ́bí àyà tó wáyé ó ní ìdẹ̀lẹ̀ bí rẹ káfàrú aláwọ̀ ẹni tí wọ́n sọ aláyẹ̀ di gbàgbọ́ tí wọn ò ní gbàgbọ́ sálùkọ̀ hàn. ẹ̀rí wọn ò gba àlùkọ̀ hàn gbọ́ bẹ́ẹ̀rì yìí wọ́n gba àwọn tíra mi gbọ́ bí tá a ti lọ bẹ́ẹ̀ ni ẹ̀ kí tíra mi kọ́ àlùkọ̀ hàn lọ sọ ààyàn. tá a bá ti gba àlùkọ̀ hàn àti gbàtíra mi lọ gbọ́ bẹ́ẹ̀ láti rí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tí ò ní rọ́lú nípa tàbí àtẹ́bí àyíká àlejò sọlá tó sọlá ó pè ní jésù nípa àtẹ́bí musa ẹni tó yẹ pé ìrẹsì rẹ lọ́pọ̀ jù lálùkọ́ àrùn àtẹ́bí ọlọ́run tí kọ́ rẹ pọ̀ lálùkọ́ àrùn jù àtẹ́bí musa rẹ àlejò sọlá tó sọlá tí lálùkọ́ láti gbogbo àlàyé àríwá rẹ yìí ní àlùkọ́ àrùn àwọn tí wọn bá wá sa ìmoore sí ayé ọlọ́wọ́ bá ti ṣe alukurani àti mí ìní ìtawí ẹ̀kúrán náà ti kó gbogbo ẹ̀ sínú. torí bẹ́ẹ̀ irúfẹ́ àwọn ẹni yẹn ìyà tó le koko ọmọ ajé ti wọ́. ọlọ́wọ́ bá lè yí olúborí ah, rẹ̀ alábọ̀rí rẹ̀ ọlọ́wọ́ lè ké gbogbo alábọ̀rí rẹ̀ ẹ̀rí kò sí ìgbẹ́ tó lè kọ̀ fọ́lọ́wọ́ ọba bí òdíje kọ́ bá lò káwà ní ẹ̀sẹ̀ lórí àwọn tó tẹ̀lé. nínú lẹ́kọ̀ọ́ tọ́lọ́run lọ́wọ́ àwọn ẹlẹ́mìí ni àti sọ bí pé gbogbo ẹ sojú rẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yẹn ti gbọ́dọ̀ wí nìyẹn. inú ní ẹ̀kọ́ ta á dùn bàbá Allah nìkan àná òun ni kíkà gbà yìí fẹ́ ni wọ́n bá ti rere báyìí ọlọ́run ti sàlùkáwà iṣẹ́ ńsọ́sà ìdí gbàgbọ́ sáyọ̀ ọlọ́run tó ṣe àlùkò art ah, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò jìyà tó le koko ìlérí ni agbọ́dọ̀ gbà yìí pé bẹ́ẹ̀ náà ló ṣe rí kò sí tó lè kọ̀ fọ́lọ̀ láti má mú àlùkáwà díẹ̀ ẹ̀sẹ̀ lórí dáadáa tí ó ti fẹ́ ti tọ́tẹ̀lé láti má mú lérí rẹ̀ sẹ́ lórí ìyà tẹ́ni tó bá yapa rẹ̀ máa jẹ́ والله عزيز ذو انتقام. عزيز ذو انتقام. torí bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọba yẹn azizu olùborí ni lórí àlámọ̀rí rẹ̀ àní kò sí nǹkan kan tó lè kọ̀ fún kálùkáwà ni rẹ̀ fi máa ṣe àtìlẹ́yìn rẹ̀ dákẹ́dẹ̀ tó ń kọ́ olùgbẹ̀sẹ̀ ìyá láre yẹn rí. ìfowópamọ́ tó ń ṣe bí ìdàtúmí máa tọ́. ọlọ́dà kan jẹ́ wáyà gbogbo ìyá ayé àti kẹfẹ́ rẹ̀ òròrò tẹ́lẹ̀ orí wa wí yóò wá sọ pé à tó ń bá ti tẹ́sẹ̀ náà tó bá ti kú tó bá ti kú ní òsàn dáadáa ọlọ́wọ́ fẹ́ jù ú báyìí ó wà bọ́sẹ̀ yìí rẹ̀ aláàrí awẹ́wà ni o awẹ́wà gidi ni ẹ̀rẹ̀ ọlọ́run gẹ́gẹ́ nínú ìyá ara rẹ̀ yìí pé olùborí lòun kò sí ìjẹ́ tó lè kọ̀ fún òun láti má máa lò káwà ní òun tàbí lérí òun nígbà tá a mú sẹ lóòtì kọ́ ni olùgbẹ̀sẹ̀ lára ẹni tọ́ba lẹ́nu sí yàtọ̀ ìyàwó dẹ̀ lé koko mímọ́ ní àtọ́hùn fẹ́ni tó bá yapa ọlọ́run. ibi tí ọlọ́run bá dé ẹnìkan ò lè ṣe kí ni òfòfò lè lágbára arú rẹ̀ fà ẹnìkan ẹnìkẹ́ni tó lè gbani lágbára arú rẹ̀ òsì tó yẹ kí ẹni tí yàrá máa kéré ọlọ́run dákú má jà wọ́n náà àlùjẹ́lẹ̀ ló fi ṣe wá lọ́sàn-án ọ̀rọ̀ tá a sọ iṣẹ́ tá a ṣe ìwà tá a wù gbogbo àwọn rìtáàrì káàfin dẹ́nu àlùjẹ́lẹ̀ tọ́lọ́wọ́ yọjú sí ọlọ́dà fi ọ̀rọ̀ wà lọ́wọ́ ẹ̀rí ẹni tí ó jìyà tó kéré ìyá rẹ̀ máa fúyẹ́ nínú rẹ̀ ògúnlẹ̀ lẹ́mẹ́jì wọ́n kẹ́lẹ́ tó gbẹ́sẹ̀ lé ògúnlẹ̀ nínú rẹ̀ yọ gbẹ́sẹ̀ lé orí ni ó sì máa pọ̀ sí kí wọ́n máa bọ ẹrẹ. ìyá tiẹ̀ ló fúyẹ́ ẹ dábàá ibi tí wọ́n ajẹ́ yàtọ̀ owó kọ́ ọjọ́ ọlọ́run jà sí ya ẹ̀rí ọlọ́run wá sọ nínú ayé ẹlẹ́ẹ̀ka ló ìdánlọ́ àlàyé fàálẹ̀ iṣẹ́ ọ̀rọ̀. agbada ju ọlọ́run ọba yẹn rí i pé kì í sọ ọlọ́run kì í dẹ́ ọlọ́run tó bá ọlọ́run yọ ọyọ kọjọ bàbá dájú ọlọ́run ọba ni láyà fa alẹ́ ibi iṣẹ́ ihò ìlà áùtì wà láàbí àná ì kẹ́kẹ́ ọ̀pá lọ́sọ̀lọ́run ní sẹ́bẹ̀ ni o àti nílẹ̀ gbogbo kẹfà dára lọ́rùn ni tí ọba wa ní níbẹ̀ ni sẹ́bà nẹ́mi ní sálẹ̀ ẹgbẹ́ nìkan júwe sílẹ̀ tí ọba pamọ́ sóhun náà ẹnì kẹ́kẹ́ júwe pé ẹni tí jáde lòdì sáré tí wọ́n sì pèsè pèrò àti fẹ́ obìnrin yìí pé alẹ́bí àyín sáńkọ́ yìí sọ lọ́wọ́ jíjẹ́ sọ̀rọ̀ ọlọ́wọ́ torí ká tiẹ̀ ní kí n sọ lọ́wọ́ tó bá jọmọ ọlọ́wọ́ ọba jọ bàbá rẹ̀ nípa pé kí kẹ̀kẹ́ má pamọ́ sí i ní sẹ́mẹ̀ àti ilẹ̀ ọlọ́wọ́ bá wá ní ìdádájọ́ ọlọ́wọ́ bá kò sí ìdẹ́gẹ́ tó lè pamọ́ sí i nílẹ̀ àti ní sẹ́mẹ̀. ẹ ẹ lè wọ́n jù sí iyì lè ẹ́ lè mí yìí nítorí ìbọ̀dé ń bẹ fún ọlọ́wọ́ ọba pẹ̀lú tí ó ṣẹlẹ̀ ìlà áálà nínú gbogbo àgbáńlá ayé nínú ìléyé wọ̀jọ̀ ní iye nínú gbogbogbò àbí nǹkan tó jẹ́ ká kò sí nǹkan kan sí ọ̀pá mọ́sọ́lọ́wọ́ ọba sọ̀fádẹ́ fún ọ̀tá áálà wọ́n ní ọlọ́wọ́ bá wá sọ̀rọ̀ pé kò sí ohun tó pa mọ́sọ́lọ́wọ́ ọba nílẹ̀ àti ní ilẹ̀ àti sẹ́mẹ̀ nìkan lọ dá ọ kí ló alẹ́ lè ẹ́ sà. nítorí pé ìfura bọ̀ àwọn èèyàn méjì tààrọ̀ rẹ̀ tí wọ́n bá tún dá ọ àyè rí kò yé wa tí wọ́n bá sọ̀rọ̀ lẹ̀ kò yé wa tí wọ́n bá sọ̀rọ̀ sẹ́mẹ̀ àmọ́ ìwé tí wọ́n bá tún sọ nǹkan ní ìdọ́rà ìwà sí méjèèjì kò yé wa mọ́. òun lọ fà àtọ́lọ́wọ́ ọba àlejò aláṣẹ tó ṣe wí ah, ìwọ̀nba yẹn tó sọ yìí pé àdínkù sí ìwúsọ pamọ́ sọ́lọ́ ọ̀tá. ilẹ̀ ni o àbí ní sábà. ẹ̀rí gbólóhùn sí àáfàá wí bíbá yìí ó jẹ́ ìtọ́ka láti pín sí ọ̀rọ̀ padà fún àwọn àlìbàlá sísà àwọn fìlọ́sọ̀fà àwọn tí wọ́n bá gbọ́ pé àwọn ń sọ̀rọ̀ nípa ìròrí philosophy ìbọn burúkú ni o àlùfáàlì sáfàfì wàlúmọ́tò philosophy ti mọ́tò mọ́tò kan wọlé lọ́jọ́ òun lè bọ́ sí àwọn lọ́ọ̀yà rọ́bọ̀ tó fi sọ irọ́ di òdodo tó sì dodo di ìbọn burúkú ni kì í ṣèwà gbàgbà ẹ̀rí àwọn fàlásífà yẹn ìdí sí ọ̀rọ̀ padà ló jẹ́ tọ́lá àwọn fàlásífà ni àwọn gbà pé ọlọ́wọ́ ọba ọlọ́run lè yá alámìlẹ́kùn lè yá ọgbọ́n gbogbogbò ọgbọ́n ẹ̀ka ẹ̀ka ńlá ìrànlá ìlú ẹni pé sọkúsọ wọn sọ ọkàtà wọn ti dàrí wọn sì gbàgbọ́ rẹ sọlọ pẹ̀lú rú ìgbàgbọ́ wọn rẹ. gẹ́gẹ́ bí wọ́n ti tún ṣàìbò rẹ bí kíkàbí làálàmì máa tàdájú ọ̀dẹ́yà mẹ́wàá. wọ́n ṣàìdí gbàgbọ́ pẹ̀lú bí wọ́n ti máa ń sọ wípé gbogbo ilé ayé yìí ọjọ́ rẹ̀ ti pẹ́ ìyẹn màtíríà rẹ̀ ìrẹ́ rẹ̀ ó ti pẹ́ kọ́tù takò ní àwọn fàlásífà ẹ̀bì ni pé ẹni tó bá rí tọ́lọ̀ kan ó rí kó gbòòrò gbádùn ilé ayé rẹ̀ náà bí kò padà ró títí pa kọ́sọ́jọ́ sọ́lọ́ yóò parí ọ̀rọ̀ síbẹ̀ ni yóò bá sọ bí àdámọ́ bí báwọn sáyé tó láàrin àwọn bàtí ó bá jà la àdúgbò wọn bẹ́ẹ̀ rà tó fẹ́ gbé ọ̀sọ́lọ́ọ̀. fọwọ́ ha ò wọ́n náà kọ́ lọ́wọ́ wọ́n tani wà ń pààyàn wọ́n ní rọ́ wọ́n ò pààyàn ọmọ kékeré tó kú tọ́jú ẹ̀ dáadáa ni accident ti nígbà táwọn èèyàn bá wọn kọ́ wa àwọn òrò nira wọ́n rò títí fa wọ́n ní kò ní bá ti kú ti kú lẹ́yìn rẹ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n tún sọ wọ́n ní ọba tiẹ̀ wa ẹ̀mí nìkan ṣùgbọ́n ká má tẹ̀ra wa jẹ́ o ìjọ gbèsè àlùkìyàmọ̀ insha allah ìgbésẹ̀ pẹ̀lẹ́ ni máa tẹ̀lẹ̀ àtàrà. so nípa bẹ́ẹ̀ ìgbẹ̀lọ́hà láyà kàfà àlẹ́ ìṣe ìhùn fìlà àǹtí wàlá fi sàrẹ̀. ìgbẹ̀lọ́hà láyà kàfà àlẹ́ ìṣe ìhùn fìlà àǹtí wàlá fi sàrẹ̀. adájọ́ ọlọ́run ọba ìkẹ́kẹ́ ò lè rú pamọ́ sí ní nǹkan tí ń bẹ nílẹ̀ ni àbí ní sẹ́mẹ̀ ni a sọ pé ọlọ́run dákọ méjèèjì torí yẹn làwọn á lè gbọ́ yé àyà kẹfà. رضي الله الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله àlè tí ó fi máa yé wáyé pé àdẹ̀dẹ̀ ayíṣáwò kì í sọ ọlọ́run kì í sì sọ ọmọ ọlọ́run àléhi sọláàtù sàlám àlẹ́bí ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́run ní arúṣẹ́ ọlọ́run ní. torí òye ọlọ́run nìyí o wàlẹ́dí yusọ wírógò fílà àrùhábì ká ìfàyàṣá ọlọ́run ló ya fọ́tò yín nínú àpòlùkẹ́ nínú ìyá ká ìfàyàṣá bó bá ti wù ú. من ذكورة وأنوثة bóyá ọkùnrin ni ọmọ rẹ̀ ọ̀jẹ̀rẹ̀ ọlọ́lọ́ ya fọ́tò rẹ̀ bẹ́ẹ̀ bóyá obìnrin ni ọlọ́lọ́ ya sí bẹ́ẹ̀ bóyá yóò kò ní àbí yóò dúdú kódà kò ti pọ́tọ̀ ní kọ́lọ́ àwọn òbí rẹ̀ ọlọ́lọ́ ya bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwòrán tọ́lọ́wọ́n bá yá. torí bẹ́ẹ̀ kò sẹ́ni tó lẹ́tọ́ sí ìjọsìn lódodo àyàfi ọlọ́run ọba yẹn náà ẹni tá ń ti yẹ alazim ọba olùkórí nínú ọlá rẹ̀ alhakim alásèpéle nínú iṣẹ́ rẹ̀ ẹ̀rí ife ilé yìí sì ní kìí ṣe irú yìí sáré ẹ̀rí ọlọ́run tó dé. aláǹtẹ̀lẹ̀ ẹ̀yìn sá alẹ́mi sọlá tó wọn sẹlẹ̀ kìí sọ ọlọ́run kìí sọ ọmọ ọlọ́run ìròyìn ọlọ́run bá nìyí. والذي أنزل عليك الكتاب منه آيات محكمات نعم هو الذي أنزل عليك الكتاب منهم آيات محكمات هن وأما الذين في قلوبهم شيء ويتبعون ما تشبه منهم ما تكفى منهم بتبان فتنة وبتبان تاويله وما يعلم تاويله إلا الله والرسول والراشحون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يشكر إلا Ọlọ́run lẹ́ àríwá àní ọlọ́run ọba òun lẹ́tún ti kọ́ sọ kalẹ̀. Tẹ́lá ọ̀sọ̀ àlùfà áàdì kalẹ̀ fún rẹ̀ àtẹ́bí bíi níhu. Ọwọ́ àlínú kò ní ìdí kẹ jáde lọ bá àwọn àfa tí wọ́n sọ túbọ̀ ẹ̀kúnrẹ́ rẹ̀ fún wa. wàdí ha wàdí ha tó bìlá láti àwọn ìtọ́ka rẹ̀ clear hólẹ̀ ọ̀rẹ́ kìdá. ẹ wá ráwọn èyí tó ti pín tá a bá ti ká á tù bẹ́ẹ̀ kò sí wàhálà lórí ẹ̀ àwọn gẹ́gẹ́ nìyá tíra ìtumọ̀ rẹ̀ ni pé asùlù hu bọ̀ọ̀tàbọ̀tù àléyìn fílàkàdì irú àwọn eléyìí ohun ìpínlẹ̀ rẹ̀ gẹ́ là bá ń gbára ní láti fún ìdájọ́ ẹ̀sìn wa. sọ́kè yìí pé ìwò tá a bá bẹ̀ a bá pé ẹ máa kírun ẹ máa gba rẹ̀ ọ̀sẹ̀ nìkan tó lọ pé ìjọba òfin já rẹ̀ o ìjọba òfin jẹ̀rù o ẹ máa yẹ zàgá ọ̀sẹ̀ tí ó lọ wà mọ̀ ẹ̀ irú àwọn eléyìí gẹ lágbára lé láti ti mú dájọ́ wá iyẹgẹ lọ́pọ̀ náà lọ́pọ̀ àti òun gẹ́gẹ́ ó mú ìdíkà ìlẹ́rẹ̀ gẹ́gẹ́ rẹ̀ kó sì fi ṣàṣàyà báyìí ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí gbogbo ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí. Ṣàbọ̀ ọkọjá pé yọ̀ọ́dẹ́ lọ sọ àfa àkẹlọ́gbẹ́ ẹ dákun ẹ ṣàlàyé ẹ̀ fún wa. Ṣé dandan ni ká máa kírun Ah dandan ni. Tọ́ba ní kí ló yọ ọlọ́wọ́ náà lọ́kọ̀ àárín. ọlọ́run ní wàá kéwòn sálà ẹ máa kírun wọn bá dé ẹjá sọ àwọn àfa àlọ́ kí túmọ̀ rẹ̀ fún wa tí wọ́n túmọ̀ orúkọ o ẹ máa yọ zaka ọ̀dọ̀ wa zaka ẹ máa yọ zaka ọba dé ẹjá lọ bá àwọn àfa àti wọn tu fún wa fún wọn fún bò ẹgbẹ́ àtọ́lọ́run tún sọ ń fọ̀rọ̀ àwọn ẹ̀fẹ́ àwọn ẹgbẹ́ ẹ̀ ọlọ́run níyà ayọ́ alẹ́bíyà àmọ́nù alẹ́ ikọ̀ mọ̀ síyà bùkà mọ́ kùtìbà alẹ́ لعلكم تتقون nígbà tó lọ́rùn sọ nígbà tó sọ pé yorùbá gbódodo wọ́n sáré lọ́rẹ̀ yẹn fún ibi wọ́n ti sí lọ́rẹ̀ yẹn fáwọn tó ṣáájú yìí kẹ́mà lè fáyà kẹ́nìkan ní ẹja lọ táwọn àfa lọ fún <laughs> wọ́n sọ̀ túbọ̀ wọ́n sọ̀ túbọ̀ fún wa pé àwẹ̀ gbọ́sí dẹ́dẹ́ ah kí lè yí clear àdúgbò àtọ́lọ́wọ́ bá sọ wípé ọ̀la tẹ́kọ̀rọ́bù zìlẹ̀ ẹ̀ náà sùn bá gbèrè ẹ̀já lọ bá wà fáàpẹ̀ ṣé ẹ wọlé bí ẹ̀ṣẹ̀ zìlẹ̀ ni. irú àwọn eléyìí hónẹ̀ ọ̀gbẹ̀lì kìtáàb àwọn gẹ́gẹ́ nípìnlẹ̀ tó ṣe wípé ìdájọ́ ẹ̀sìn wà lórí ẹ̀ ètò ìṣe àyàtọ̀ pẹ̀ èyí wà bọ̀ túbọ̀ rẹ̀ láì ní sẹ̀ sí wàhálà fún un. àwọn tí wàá wà tó ti rí pé a lè gbọ́ túbọ̀ rẹ̀ yé bí àwọn bẹ̀rẹ̀ súra irú yìí láti bẹ̀rẹ̀ súra lérì alif lam a lè gbọ́ túbọ̀ rẹ̀ yé irú àwọn yẹn ni mutashabihat ẹ̀rí. ọ̀wá yìí lè sọ́wọ́ ìrọ̀jà àlọ́ òkúlà mọ̀ kàmẹ́rù sí sí tàwùlì tọ ọ ẹ wọ́n ní bòbí ọlọ́run tó padà sọ pé mo fi àbùdó rẹ pé ọ̀ kí wọ́n ti àyà tó kù wọ́n ti àyà rẹ̀ láti pé tó mọ̀ fún sílẹ̀ wọ́n sì ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ládọ́ni adéwìn lọ́dọ̀ ọlọ́run ọba aláṣepé àpòdìdírò. ìtumọ̀ rẹ̀ ní pé lẹ́yìn tó fi àwọn eléyìí tó ṣe yí pé a lè sọ túbọ̀ rẹ̀ àti bá a ṣe ká náà ní túbọ̀ rẹ̀ kò sílẹ̀ sí nínú gbólóhùn rẹ̀ nínú túbọ̀ rẹ̀. Ọlọ́run wa sọ wípé Allahu nazzala ahsanal hadithi, Ọlọ́run lọ sọ. ọ̀rọ̀ tó fi da jù ọlọ́run lọ́sọ̀ kalẹ̀ kìkà bá ń tẹ̀sán àbí ha aya lè ẹ̀rì kìkà bá ń tẹ̀sán àbí ha yíra tó fi yí pé ìtumọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ní ẹ̀fẹ́ rẹ̀ ìtumọ̀ rẹ̀ wá ìmọ̀lẹ̀ àdẹ̀hù yòṣìbíhù báàdùhù báàdọ̀ ìṣẹ́ni pé apákẹ́ apákẹ́ ju apákẹ́ nínú títà àti ìjódodo ọlọ́run wá ní fàáfọ́ lẹ́bí náà fi kúló ní himzai. lẹ́bí náà fi kúló ní himzai. ẹ wàá rà ẹ̀sọ́ bá fi ń ṣe himzai. àìdó déédé ìkú òdi bí òtítọ́ tí máa ń bẹ lẹ́bi wọn. ọ̀yẹ́ sẹ̀bi àwọn ọmọdé máa ń tàkà wọ́n máa lọ tẹ̀lé àwọn èyí tó ti pé àlè rí ìtumọ̀ rẹ̀ yẹn òde wọn máa wá kí. ọlọ́balẹ̀ fi bẹ́ẹ̀ láti dá wàhálà rẹ̀ àwọn ẹni tí wọ́n jálá ìbọ̀sẹ̀bọ̀sẹ̀ òkúwa ìhẹ́rù buhari wọ̀lápù tí wọ́n lè fi ti àwọn èèyàn sínú òdodo. sani ah, ọmọ sumali fúlàmì mo ni alamu ti túmọ̀ rẹ̀ ẹ̀ta irú sẹ́ni pé wọ́n kó wa sí wàhálà ìjọba mo lẹ ti rí ìtumọ̀ kan bí wọ́n lè fa ìlú rẹ̀ wà bẹ̀rẹ̀ ọlọ́run. aláwọ̀ ẹ̀kọ́ bá ti rí pé ìsìnkú nídìí òdodo tó bá wà lẹ́nu wọn. Àwọn èyí tó bá ti yí pé ìtumọ̀ rẹ̀ ò lè kílẹ̀ àyẹ òun làwọn máa fọ́lò ni wọ́n tẹ̀lé láti lè fi dá wàhálà lẹ̀ fáwọn aláìmọ̀kànmọ̀kàn. Wọ́n fẹ́ máa lọ wá ìtumọ̀ tó bàjẹ́ fún kí n ṣètumọ̀ tó lọ́wọ́ bá gbà lérò. wọ́n ní wọ́n máa ń yá alámùtá wílà hù ìlàlá ọ̀tẹ́ni tó lè mọ ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ yẹn àbáwọn tó tún di dò nínú mọ̀ tí wọ́n nígbà láàyè nínú mọ̀. ẹ iye ní báwọn ẹni tí wọ́n tún bọ̀ ní kí ni wọ́n yìí túbọ̀. ẹ yẹ̀kọ́ lórí àárọ̀ lẹ́bi àwọn ni wọ́n máa sọ pé a nígbàgbọ́ o pẹ̀lú àwọn èyí tó ti pèsè màrí òkílẹ̀ àti wa ọ̀dọ̀ Ọlọ́run ọba ló ti wá àwa láti sọ ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ tó tù. kólú mi nà lùmọ̀ hákàmì wà mùsàfà sí. ẹ ìyẹn ni pé kólú bìnrin àìdí ọ̀rọ̀ bìnrin ìyẹn ni pé gbogbo ẹ̀ ọ̀dọ̀ ẹlẹ́dàá wa náà ló ti wá ìtumọ̀ rẹ̀ ni pé àti àlìmọ́ hijab èyí ló ń pè ìtumọ̀ rẹ̀ àti pé ni ìtumọ̀ àti pé tó ṣe wípé bá a ṣe sọ ìtumọ̀ rẹ̀ ó yẹ kò ní wàhálà ń dún àtẹ̀yí tó já sí pé bùtàṣáàdì tó ṣe pé àlè sọ túbọ̀ rẹ̀ àti ká darí ẹ̀ sọ́dọ̀ ọlọ́run kákẹ́ sọ bá a ṣe lè pé yẹn lásán ó ní gbogbo ẹ̀ lẹ́ọ̀dọ́ ẹlẹ́dàá wa ló ti wá ọmọ ẹ̀ ṣàkàrọ̀ ọ̀dà ọ̀dọ̀ ọ̀sẹ́ni tó lè gba wá sí pẹ̀lú eléyìí àyàfà àwọn bá dé làákàyè àwọn ni wọ́n máa ìzárọ̀ àwọn ọmọ yẹn tẹ̀lé tí wọ́n bá rí ẹni tí ń lọ tẹ̀lé yìí tó rújú yẹn àwọn máa sọ pé ah, ọ̀dọ̀ ọlọ́run balẹ̀ ló ti fi gbogbo ẹ̀ kékeré o ló ti wá ẹ àdùn báyìí ṣáàlọ́ àdùn báyìí tó ẹlẹ́ àná ọlọ́run ọba sùhánà ó di ó di ọ̀túnla abẹ́ tọ́lá yìí lọ́dọ̀ bàbá lọ́dọ̀ tọ́lá abẹ́ lọ sí èkó pẹ̀lú ògùn ọlọ́run àlọ́ sílé gbẹ́sàlẹ̀ ṣáàlọ́ ó di ọ̀tún lálágbára ọlọ́run.